أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدفني يا الله tí ó fún kádàrà akọkùnrin jókòó ní àsìkò yìí lórí ọ̀rọ̀ ọ̀tọ́nà ọ̀nàdàgbọ́n sàgbà ní jẹ̀sùn fún wa ọlá tóbi ọlá àánú rẹ̀ ní ọba àsìkò táàfi sọ̀rọ̀ náà kọ́lọ̀ fún albáríkà sí ibi tí a bá rọ̀ táàfi tì sí lánàá òun náà ní tá ń bá lọ lórí àwọn ṣe ọkàn tó yẹ kọ́ máa ṣe fọ́lọ́hùn tá a sì lórí ẹlẹ́ẹ̀kẹtàlá nínú àwọn ṣe yẹn tá a pè ní àrẹ̀áyà àmójútó kí ọkàn ọmọ àmójútó ti ọlọ́ọ̀bà àlekè ọlá bẹ̀rẹ̀ tí wọ́n á gbà yẹlò pẹ̀lú ẹ̀ nǹkan márùn-ún ni alákọ̀ọ́kọ́ mọ̀rọ̀ àtúlẹ̀ ẹ̀lù

ìmọ̀ tá ń kọ́ pẹ̀lú ọkàn yìí káwàá jẹ́ pé a dáàbòbò pẹ̀lú iṣẹ́ ṣíṣe ẹlẹ́ẹ̀kẹta látòlú mọ̀rọ̀ átòlù amal bil ikhlas wa ila haddil ihsan káka kíyèsí iṣẹ́ tá a fẹ́ ṣe kọ́kàn mọ́ sàkíyèsí ẹ̀ pẹ̀lú kọjá pé yóò fi ọkàn òdodo sí fún ọlọ́run àlèkò ní kó sin ọlọ́run bí ìgbà tí ń rí ọlọ́run tí ọba ti ẹ̀rí ọlọ́run kọ́mọ̀ tí ọlọ́run bá ń rí wù láti fi kó ṣe nǹkan yẹn dáadáa. ẹlẹ́ẹ̀kẹrin náà ni kọ́dá àbòbò iṣẹ́ hifdul amal minal mufsidat wal mubtilat kọ́dá àbòbò iṣẹ́ rẹ̀ kúrò níbi gbogbo tí máa ń ba iṣẹ́ jẹ́. ẹlẹ́ẹ̀karùn-ún ó ní mura'atul hali bil muwafaqa wà hifdhi bi qat'i máa ṣàkíyèsí àwọn òfin ọlọ́run pẹ̀lú kéèyàn máa tẹ́ńpẹ́lẹ́ mọ́ ó dùn mọ́ núkọ́tẹ́ lọ́rùn ó sì máa yapa rẹ̀ nígbà kọ̀ọ̀kan àti wá sàlàyé tọ́kọ̀ lórí sísàkíyèsí ìmọ̀ yìí pé ọjà ẹni tó ṣe pàtàkì ẹ̀ ń bá lóun jẹ́ mọ́mìnì òdodo òdiwọ̀n tí ọkọ̀ ti ẹ̀ fi sin ọlọ́run tí ó fòmù orí gbọ́njọ́ ìlà kìíyàmà ọgbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ náà lórí àwọn nǹkan tó bá fẹ́ ṣe bí ọba nímọ̀ rẹ̀ ọmọ béè lọ́dọ̀ àwọn tó kójú òṣùwọ̀n tí wọ́n tọ́ sọ́nà lórí ẹ̀ kó torí bọ̀ àti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí mura'atul ilmi wa hifzi bil amal ipe bá bá ti ń sọ ìmọ̀ yìí láti máa dáàbòbò pẹ̀lú wípé ká bí ìgbà tí ò sí kí ni o bí ìgbà tí ọmọ ọmọ yẹn náà nìyẹn lábẹ́ ilé ìnáyà lásọ yí pé májẹ̀mútọ́lọ́ ọba àlekíọ́lá tí ó fi gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀dá òun náà ní ikhlas ó fi òdodo sin ọlọ́run kọ́ wá jẹ́ pé bó ṣe ń fi ọkàn òdodo sin ọlọ́run wọ́n jẹ́ pé ti ń ṣe ó lè bá wọn sí tọ́lọ́ ọba àlekíọ́lá làálẹ̀ àti súnà nàbí sallallahu alaihi wasallam ìyẹn ló gbé wa lọ síbi ẹlẹ́ẹ̀kẹta táàtò ní mọ̀ràátìlá àmàlì bí ìṣìláṣọ́ ilẹ̀ àdílé sà ọmọ sọ iṣẹ́ rẹ̀ tí bá ń ṣe pẹ̀lú kọjá pé ọkàn òdodo ọlọ́run nìkan ní ọmọ sẹ́fún kò ní sẹ́fún nǹkan míì bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ oríṣiríṣi lórí ti ń ṣẹlẹ̀ ní àwùjọ wa tọ́pọ̀lọpọ̀ òtórí tọ́lọ́run tí ò fi ṣènáwó lórí ọmọ ṣíṣe ni àbí lórí ìyàwó ṣíṣe ni tí ó wà á láàlà bọ́rùn ní owó tí ò lè ná ara ẹ̀ tí ò lè ná fún ìyàwó rẹ̀ tí ò lè ná fún fámílì rẹ̀ èyí tó súnmọ́ àti èyí tó jìnà sí yọ́ wà fi pèdé yọ́ mọ wá iyì látọ̀dọ̀ àwọn èèyàn lórí àlàbọ̀rùn yìí tí túmọ̀ sí pé kò torí tọ́lọ́wọ́ bá lè kẹ́ ọlá kó ṣe lọ́wọ́ torí tọ́lọ́wọ́ nìkan ṣe ni àwọn tálákà tí ẹni bùkátà ló so ń jẹ yóò lọ gbé fún wọn àwọn tó bá pè nínú àwọn tó ẹkùn rèé tálákà yóò kà sí ẹ̀bùn tí wọ́n jẹ tí ó sì mú tí ó sì máa lọ kì í ṣe kí díndín táwa ń ṣe tọ́yẹ́ pé ń gbẹ bá ti jẹ ìṣù àmàlà méjì tẹ́ fẹ́ràn sí ẹ̀yin náà ti calculate pé n tó gbé kalẹ̀ yìí tẹ́yìn bá fún one five kò tí ì bad àbí two thousand kò tí ì bad kò sẹ́yìn tí ọ̀fẹ́ náà bí two hundred sí àbí five hundred onóòrí pé n tó ń jẹun ọkọjá rẹ̀ so nígbà bá la fẹ́ ṣe àkíkà tá a fẹ́ fẹsẹ̀ fọlọ́hún tá a la fẹ́ ṣe wà nímà lẹ́yìn nìka lẹ́yìn ìgbéyàwó tá a fẹ́ fẹsẹ̀ fọlọ́hún tá a fẹ́ dunra wá nípa ìgbà wọn yẹn ní pé tó wá jẹ́ pé ọ̀nà tá a tún wá gbé lọ lè lọ́nà tí a bá láàrin àwùjọ lọ́wọ́ jẹ́ pé a àfà láàárọ̀ kó lè wá fún kó lè sọ di ìpéjọ Islam ṣùgbọ́n gbogbo tí a ti lẹ́yìn ìgbà tá àfà lọ kìí ṣe Islam lọ àfà mi náà bí wọ́n ti pè náà àmúlùmọ́lá ni tó náà ṣe ń bẹ̀ kọ́ máa akọ́bá tún àrùjọ wa ṣe ní àná ẹlẹ́ẹ̀kẹrin tó tún fẹ́ fi àlékún àlàyé lórí ẹ̀ náà ni hifzul amali minal mufsidat ká máa dáàbòbò iṣẹ́ wa táà ń ṣe kúrò níbi tó lè ba iṣẹ́ yẹn jẹ́ bó ti jẹ́ pé tá bá fàlùwàlá tá a fi àlùwàlá ń ṣe ìbádàrún ọkàn ọwọ́ wà ní pé ká máa ṣàkíyèsí àlùwàlá wa kó àwọ̀ omi tá fẹ́ lò sómi tọ́wọ́ kanga ni ìta ti fẹ́ kí wọn sáàyè tọ́ mọ́ ni gbogbo yẹn láàmà wò nígbà bá tún pàgọ́ àlàsán láti mọ sọ́ra sí pé sáàkó ẹ̀ ń bá ti tó ó ti mọ̀ pé àlùwàlá òun ti bàjẹ́ ẹlòmíì gan yóò tún mú sómọ́jì nítorí kálùwàlá rẹ̀ kó mọ́ bàa bàjẹ́ kèése wọ̀ ní ìsìlámù kèése wọ̀ ní kéyàn múṣẹ́ ẹ̀kẹ́yàn mú iṣó mọ́dé o ṣùgbọ́n táà ń sọ ní pé àwa náà ti mọ̀ yí pé táa bá ti lè só ó ti bá tẹwà jẹ́ ó ti bá àlùwà láwọn jẹ́ àjẹ́ yí pé agbọ́dọ̀ máa gbìyànjú lórí pé dáadáa táa bá ń ṣe ní táwọn àfáà bá ń kà fún wa pé àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ ba iṣẹ́ jẹ́ àbí máa jẹ́ ládé èèyàn ò dínkù ká máa tọ́ra fún torí ń pa ládẹ̀yẹ̀ bá ń látorí 10 tọ́bọ́ sí 8 tó fò di 5 tọ́bọ́ sí 3 ń bọ̀ sí 0 tó lè òní ní nǹkan kan níwájú ọlọ́mọ ẹ̀ẹ́rẹ́ tí àdín sí yí àdúgbò asọ̀lọ́lọ́ àdìọ́sọ́lá tó lam fi ẹ yóò tí ọba fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ èké àti ọ̀rọ̀ àìmọ̀kan àti ma fi tẹ́ṣe ọlọ́wọ́n bá òní bùkátà sí àwẹ̀ rẹ̀ ti ń gbà Kọmọ wulẹ̀ kọ́mọ wulẹ̀ jẹun wulẹ̀ fún sòtí àwọn nǹkan yọ dín ẹnìkan béèrè lónìí ní pé

muftilatul amal àbí muftilatul amal ìtí màá bá fẹ́ jẹ́ ọ̀nbẹ o èyí ò ti ṣiṣẹ́ dáadáa tí ó sì rò pé òun ó rí ládàá rìn wájú ọlọ́run ṣùgbọ́n ńgbọ̀ bá ti déwájú ọlọ́run kòròfó òfìfo ní ọ̀bà gboládà yẹn ọ̀nbẹ o náà ni ashirk billahi azza wa jal ìṣẹbọ irú nǹkan mí pọ̀ mọ́lọ́run nínú ìjọsìn iṣẹ́ yìí tó ń ṣe lọ́wọ́ tó fi rọ nǹkan mí pọ̀ mọ́lọ́run bẹ́ẹ̀ ó bàjẹ́ tó fi tó ti ṣe wájú náà gbogbo ẹ̀ tún bàjẹ́ kódà àwọn àfáà sọ̀rọ̀ lórí pé tí wọ́n bá tẹ̀ wá ronúkúwàdà tó níwọ̀ ọlọ́run tó tó wá padà sínú islam gidi tó wẹ̀ tó bá ti kú oṣù tí ájì tẹ́lẹ̀ sóòtún lọ tún ájì ń ṣe àbọ̀ òní tún ṣe mọ́. torí ń tọ́lọ́wọ́ bá àlékiọ́lá tó sọ fún wa inú súrọ́tù Muhammad aya 33 ọlọ́wọ́ sọ pé ya ayyú alladhina amanu أتيعوا الله وأتيعوا الرسول ولا تبطلوا أعمالكم يا أيها الذين آمنوا Ọlọ́run ni mo pè ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ̀n tó rà Ànábì wa Muhammad sallallahu alaihi ẹ̀tì máa tẹ̀lé àtẹ́ẹ̀tì òjíṣẹ́ rẹ̀ wà látúbú pẹ̀lú àmàlákùn à ẹ má máa mọ̀ fọwọ́ ara ń kẹwàá bàtẹ́ ń jẹ́ àti ìyẹn lè ṣiṣẹ́ kó fún fọwọ́ àkótó ara ẹ̀ kó tó bàjẹ́ ọlọ́ni iná lẹ́bí iná káfàrú wásọ́dú àǹtẹ̀bí lílà tó máa máa tó wà kò fàá fàlàyé yẹ́ kẹsìrà lọ́hùn láhùn aláàfọ́ ọlọ́run dájọ́jọ́ ohun tí a ti kèfè rí tọ́lọ́run ọ̀sọ̀dú ánsẹ̀dì ilẹ̀ la mú òfin mọ́ lórí ìyẹn nìkan àwọn èèyàn tí wọ́n tún fẹ́ mọ̀nà wọ́n tún ṣì wọ́n lọ́nà tó mọ̀ máa tó wà fún kò fà á tí wọ́n wá kú sórí ìjẹ́ kèfè rí tọ́lọ́run sórí ìṣe kèfè rí tọ́lọ́run fàlà ìyẹn gbẹ̀fẹ̀rọ̀ ọ̀húnláhùn ọlọ́ni ìfẹ́fẹ́lẹ̀ àbàdíyà pé kí ni ìtumọ̀ ńlá ní ọlọ́ọ̀bá àdékẹ́lá sọ pé òun ò ní foríjì wọn láéláé ọlọ́run sọ akóǹbì ẹbọ o mọ̀dọ́ irú ṣíríkì àti kálọ̀ rẹpẹtẹ bóyá létí àbí síwájú èsì àwọn pictures of associated something with Allah àwọn àmì kẹ́ẹ̀sì mọ̀ pé èèyàn ń rò kán ní ìfọ̀mọ́lọ́run àti kálọ̀ rẹpẹtẹ nínú ẹ̀yìn dáwà àtòkìdá àtòkìdá ìmọ̀ ń bá fẹ́ jẹ́ ní tẹ́rí tí yàn sí ìmọ̀ bá jẹ́ ní ọlọ́ni wà láà yúfílẹ̀ òṣùpá irú àìsù àtà ẹmbá ti ṣe ẹmbá ti jẹ́ òkìdá kò lè jèrè láíláí yóò tọ́bá ìtọ́lọ̀ ń gbélé lórí ń tẹ̀rù ìdí bá ti jẹ ìdí jẹ idá iná ní tí ẹ mọ̀ pé kí ni relationship kí ni àṣepọ̀ láàrin ka lẹ́nu orí ọmọ ti ẹ mọ̀ pé ọ̀rọ̀ ti á di ya ó sì orí di sọ́ọ̀bù ń sọ́ọ̀bù pẹ̀lú àwọn tó ẹ̀rùbá ń bọ̀ ń láti wọnú ẹwà mọ̀ òpin kí ni orí aláǹgbá àti ẹ̀rù bíbá àwọn tí ń jẹ́ dánù ọyàtọ̀ sí pé ta ní tó sì mú sí ìyà ọyàtọ̀ wa ìdán ni wọ́n wá ìrànlọ́wọ́ pẹ̀lú ṣẹ̀yà sí àwọn inú èèyàn àti àjẹ̀nú láti mú tí wọ́n fẹ́ ṣe tó bá ti pé ẹ bá ti lọ rú ẹ̀ iṣẹ́ ti bàjẹ́ kódà jẹ́ àfà kódà bó jẹ́ ìmọ̀ọ́mù kódà bó jẹ́ bàbá àdínì ó ẹ̀fẹ́ àdínì ẹ̀sìn ọlọ́run kò ní bàbá ti bẹ́ẹ̀ náà ni àlìkúfúrú alikúfùrù náà ní ṣíríkù ṣùgbọ́n gbà ní wàá máa yàtọ̀ tí ẹ bá kún ọkọ̀ èèyàn ń sin lọ́hùn ó ìtún sin nǹkan mímọ́ lọ́hùn bẹ́ẹ̀ náà ti ní alikúfùrù ó mú jù fúrúdù sínú àtakò náà láyé tá a ṣe síwájú òun náà ní kéèyàn tako nǹkan tó ti gbajúgbajà nú ẹ̀sìn tí ó kéèyàn máa tako kéèyàn wá máa tako bí ìrùn wákàtí ọrụ tó ní kò sí ìjẹ́ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ lè yẹn lè kí tọ́lọ́ sì ní nínà sọ̀lá àtàkà rẹ́tí alàlùmọ́mì nínà kìtà bá mọ̀ òkúta ìrùn táǹkì ó ti lásìkò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àti sàlàyé ẹ̀fọ́ wa òun á ní rárá lè yẹn lè kí

òjíṣẹ́ ọlọ́run kẹkàn òní sẹ́bọ kò ní rò mùsàmí kò mọ́lọ́ nínú sọ́rọ́dù Zumar aya 65 ọlọ́ni wà lákọ́dí òhìyà ilayka wa ila alladhina min qablika la'in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna minal khasirin láyé àbàkọ́ na àmàlù iṣẹ́ rẹ̀ ọ bàjẹ́ pálátákó nàmì ọlọ́kọ̀ ọ́sìrì ó sì wà nínú ẹni òfo láíláí ọlọ́nkọ́ sọ akó mẹ́. ààyè ní ọlọ́ni wà máa ń jẹ́ fúrúgílì ìmáàní fàkọ́dí àbítọ̀ àmàlù ẹ yóò tó bá ti àìgbàgbọ́ sí ìmáàní fàkọ́dí àbítọ̀ àmàlù iṣẹ́ rẹ̀ ó ti bàjẹ́ nìyẹn tí ò sí rẹ́mídì fún mọ́ ẹ ń bá ti ṣe kèfèrí sí ìgbàgbọ́ òdodo irú iṣẹ́ rẹ̀ ó ti bàjẹ́ eléyìí wà nù suratul Maida ááyà karùn-ún tí túmọ̀ sí pé ìṣèkè ìfèrí sọ́lọ́ ìtí máa ń ba tẹ́ jẹ́ ni gbogbo sẹ́tò ti tọ́ bá wá gba ìsìlámù padà ọ́ bẹ̀rẹ̀ fresh apákan náà wọn àfa àsọ yìí pé kò ní tún àjìṣe mọ́ nígbà tó bá ti tú bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan ni ọba onímọ̀. ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abu Sa'id bin Abi Fadala al-Ansari aráàlú Madina ọwọ́ àánú sàbí àdájọ́ sallallahu alayhi wa sallam onígbàgbọ́ tí ọlọ́run sọ wípé idha jama'a Allahu an-nasa yawma al-qiyamati nada munadi man kana ashraka fi amalin amilahu amilahu Allahu ahadan falyatlubu thawabahu min indi ghayri Allah fa inna Allah adna shuraka'i an shirk wọ́n gbà tí Ọlọ́run bá lè kí ọlá tó bá kó àwọn èèyàn jọ níjọ́ mdel kiyama ọjọ́ tó lè pé kò sí èméjì pé ń bọ̀ Ọlọ́run ní kí olùpẹ̀kẹ̀kẹ̀ kan kó pèpè lọ àmàláíkà ẹ̀yìn yóò tọ́wá sí pé na aṣíraka sí àmàlì àmìlàwò lìláì àhàdàní ẹ̀yìn yóò tọ́wá rò kankan pọ̀ mọ́ iṣẹ́ tó ṣe ó sì mọ́ ó sì fẹ́ ṣiṣẹ́ ń fọ́lọ́ ni ọwọ́ àrò ẹlòmíì pọ̀ mọ́ ọlọ́run àbí àníyàn mi pọ̀ mọ́ ọlọ́run tó jẹ́ òmìnira ìkìyàmà ọlọ́run ní kí ọmọ lọ gbà lọ́jọ́ ẹlòmíì tó rò pọ̀ mọ́ mọ́wájú ọlọ́run láti wá gbà inú ìbànújẹ́ lè yóò kò sí jọ́nà torí pé ní bùkátà ti ládàá sẹ́wọ̀n kò ní bá nǹkan kan bẹ́ẹ̀ ó ní láà ágbìnà ní gbogbo máa ń pọ̀ mọ́ra wọn ẹjẹ́ àjọ fi nǹkan yìí kó lè yá kó lè dáa kó

gbogbo ìyáka náàbùdù tó ń wí tó ti ń ṣe ìbádà tó tọ́ nítorí ọjá sí òfò láńsọ yìí ẹlẹ́ẹ̀kejì òun ni tí a ni ní àríyá àwọn àfáà mi ti kàmọ́ ibi tí a gbọ́ mi náà àsúmọ́ à iṣẹ́ náà ni ṣùgbọ́n kí yàtọ̀ láàrin mi kí wọ́n rí ọ kí wọ́n sì máa yìn ọ tó lọ ọwọ́ a máa mọ́ pẹ̀lú orí ẹ̀kún tó ń lè kọjá ó ti yọ lọ sí agbọ́ mi ó ti tẹ̀wọ̀n rẹ̀ bí tẹ́nìkankan ò rí lẹ́yìn ọlọ́run tó dà tó náà yọ wà máa kọ́ àwọn èèyàn gbọ́ ní àníyàn pé tó ń bá sọ dé stéèjì náà ó yẹ kí wọ́n yìn lórí tó ń ṣe fọ́lọ́ ìdí súnmọ́ àníyàn sí agbọ́ mi yẹn ìkíní máa bá tẹ́ jẹ́ ni ṣùgbọ́n ọ̀wọ́ ọtẹ́ tó ti ṣe nìkan ní ọba àjẹ̀kù ní tábà pẹ̀lú mi tó bá ti bí irun wákà kan ló ti ṣe wákà kan bàjẹ́ kò bá mi wì láwọn ètò tí ń kí bọ̀ tẹ́lẹ̀ àti mi tọ́ ọmọ kí kí òsì tí a rí mi nú wọ́n á jẹ́ pé bí owó kan ló ṣe tí a rí mi ládàtọ̀ gbà mẹ́tẹ̀ lọ àbò ṣe tí a gbọ́ mi ládàtọ̀ gbà mẹ́tẹ̀ lọ ọyàtọ̀ sí pé kéèyàn ó ṣe nǹkan lójú àwọn èèyàn kó bẹ́ẹ̀ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ nìyẹn àníyàn rẹ ti dá mi yẹn àbí kọ́ ọ sọ fáwọn èèyàn kó lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ káwọn náà fi lè ṣe dáadáa àníyàn rẹ ti dá mi yẹn ṣùgbọ́n èyí tó ń ṣe rí fún wọn àbí tó ń fún wọn gbọ́ kí wọ́n lè yìn ọ́ láì pé làníyàn rẹ lórí ẹ̀ ìyẹn la sọ kọ́ bàjẹ́ èyí tá a tún wá pè ní èyí tí ọ̀bọ̀ sí abala ilé ìkejì tí mo wí òun iṣẹ́ tó wọ̀ nìkan ní ọba jẹ́ ọ̀nbẹ́nu rìyà tó yẹ pé ọba gbogbo sẹ́jẹ́ o náà lè tó fi pé bí amẹ́ríkà ìlà iṣẹ́ tó sí láti ìyẹn ó ba gbogbo sẹ́jẹ́ ṣíríkù náà ní ṣíríkù àtìbà irú nǹkan mọ́ náà tó tóbi ni láti ń kígbe tantan gbogbo ìgbà gbogbo àsìkò àwùjọ yìí ọ̀gbọ̀dọ̀ wọn lọ báyìí àwùjọ àmùsùlùmí ọ̀yẹ́ pé ṣíṣe ṣíṣe torí ẹ̀yìn torí òkìkí lásán ẹ̀yìn ọjọ́ kan tí wọ́n fẹ́ àà kódà ọ̀fà lè ya ilé oṣù máa rí ìjìbọmọ rẹ̀ ilé fún ìtakùnrin ọ̀yẹ́ pé ìyún nìkan ló kọ́ sí wàhálà ọwọ́ a máa kójú ọmọ tì ọ kí gbogbo èèyàn ló ń jẹjẹ ta ní ọ ọjẹ́ bí ọlọ́run tó gbogbo èèyàn tó bá wá ló ń jẹjẹ ọlọ́run ní àlèmọ̀kì ìtù tí máa bọ́ ọ̀yàn tí wọ́n fún yàn ló ń jẹjẹ mélòó ní jù ń sọ fún bọ́sà ń sọ fáwọn nítorí owó tí ká má bàa bọ́ sínú okùn nǹkan míì tí ọba tọ́lọ́wọ́n bá lè kí ọlá mu tó bá ti lè jẹ́ pé téèyàn bá ṣe kò tí ẹ̀ wojú rẹ ọlọ́run kankan lórí ẹ̀ mùsùlùmí sì ni àti kèfèrí sọ́lọ̀ ni sọ àkó bẹ́ẹ̀ ìlà àwọn afá apákanú àwọn afá ń pè ní ṣíríkù níyà àbí ṣíríkù ìrádà àbí ṣíríkù kọ́sìbì láti di èrò rẹ gan lòdì bàtẹ́jẹ́ èyí tá à ń sọ tó fúyẹ́ ọlọ́run nìkan lọ gbà lérò láti ti sẹ́hùn fún ṣùgbọ́n wá fẹ́ ti láfihàn kéèyàn orí ọmọbẹ̀ kìí ṣe pé àní ẹ̀rẹ́ tèjì tó torí ẹni ló fi ṣe ṣùgbọ́n eléyìí torí ẹ̀dá torí ẹ̀dá ló fi ń ṣe tó ti dà ní ẹ̀gbẹ́ rárá o kó dẹ̀ lómi ọmọ ọ̀sẹ̀ yóò lóun ṣe bọ́lọ́run òun ò sì fẹ́ ẹ̀ tó ń torí ẹ̀ ṣe ni ọlọ́ọ̀bá ń kìwà ń lọ ní ṣúrátù Hud aya 15 àti 16 ọlọ́ni man kana yuridu al-hayata ad-dunya wa zinataha nuwaffa ilayhim a'malahum fiha nuwaffa ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون الله أكبر اللهم صل واو islam yìí sáwẹ́ wà kí sáwàdá ẹ bá ní tí ó ṣe é tàn compromise anybody ọlọ́ni ma ń ká náà yóò ìdòlẹ̀ hayata duniya ẹ ti pé àtòlé kan rẹ iná àlòkù lẹ́kàn tí a rí mi ní tí a gbọ́ mi ní àádáadáa alẹ́ ayé ní fẹ́fẹ́ rí ti ní ọlọ́run bá sọ pé wàzí ìnáka àwọn ọ̀ṣọ́ ilé ayé ní ń wù ú ni wọ́n fá ilé ìhìm àmà láhùn iṣẹ́ wọn á san wọ́n lẹ́sẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ń àlà yóò kà sùn àní dín òṣùwọ̀n kù fún ọdọ́ àjọ ìkìyà ẹ̀sán tá a sọ fún wọn lórí ẹ̀kọ́ ní dínkù àá alákàtí ulẹ̀ ìkẹlẹ́dí iná lè ìsàláhùn fílẹ̀ áṣírọ́tì ìlànà ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn báyẹn lọ́jẹ́ pé tó bá ti di ọ̀run kò sí kí ní kẹta fún wọn jùná lọ wáhábítọ̀ máa ń sọ́nà òfin ha iṣẹ́ tí ń ṣe ilé ayé ó ti bàjẹ́ wàbọ́ tí ló ń mọ káàdùn ìyàmọ́lú ọlọ́ọ̀ni ìbàjẹ́ ni gbogbo ń ṣe kò lérè ọlọ́ndàgbọ́njẹ́ àṣà ti dànù àsìkò tá à ń lò nílé ayé kéré ìgbà mélòó ni ó fi sọ pé ó ti lọ lọ́sọ̀ pé ó ti lọ ọ̀tán náà ó di wẹ́lò bí ìgbà tí ò wálé ayé ṣùgbọ́n ìgbà tá a tún lò nílé ayé òun náà tún pọ̀ tí yẹn bá jó kún fún sẹ́ẹ̀rí tó bá jó kún fún sẹ́ẹ̀rí yọ̀wọ̀ ajá àǹfààní ẹ̀rẹ́ pẹpẹ tó wá dọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ọ̀bá ń sẹ́ẹ̀rí ń bẹ̀ onítùmọ̀ kásọ́ra sí pẹ̀lú àdáadáalẹ̀ ayé kásọ́ra sí pẹ̀lú tí a rí mi àti tí a gbọ́ mi abdullahi bin abbas ní àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ọ sọ wípé inna ahla riya yu'tuna bi hasanatihim fid dunya ó ní àwọn tí a ń iyì tí wọ́n fẹ́ gbà wọ́n rí gbà orúkọ tí wọ́n fẹ́ ní wọ́n rí ní díndí tí a fẹ́ ti tí wọ́n fẹ́ gbowó rẹ̀ wọ́n rí gbà yọ ní five hundred five hundred thousand sí pati yóò pati sọ̀rọ̀ yóò pa seven hundred wàdáàlìkà annahum la yuzlamun ibn abbas ní pé tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run ọba ò ní tàbòsí kẹ̀kẹ́ tí wọn la yuzlamuna nàkẹ́rọ ọlọ́run ọba ò ní ṣe àbòsí kẹ̀kẹ́ tí wọn ó dà kó ṣe èkó tí wọ́n bẹ ní tí wọ́n bẹ lára dàbínù Ibn Abbas wọ́n bọ̀rọ̀ lẹ́gbẹ́ wà mọ́ ní àmìlà sọ́ọ̀lì hàn iltimasa duniya sauman salatan aw tahajjudan bil layl la ya'malu illa iltimasa duniya يقول الله تعالى توفيه الذي التمس lísì máa ti dúnyà wà wà fílẹ̀ àṣírá ti nílẹ̀ káàkiri ẹ bá fi pé iṣẹ́ ẹni tó ṣe ilé ayé owó kan níbi ń wá iyì kan níbi ń wá ọkọ̀ kan níbi ń wá ebi labas ní ọjẹ́ irun ni ọjẹ́ àwẹ̀ ni ọjẹ́ náà fílà òwú ni tí ẹ̀ máa dárún mọ́jú ṣe ẹlòmí ọlọ ìtìkáàfù àti ní ìtìkáàfù kan bá lọ ọ̀tọ̀ nìkan mí ìtọ̀ bá lọ ẹ̀mdà bá ṣe pé ẹ̀mbà ṣe bẹ́ẹ̀ tọ́ ẹ̀kù kò sí nǹkan tí ń bẹ́ fẹ́ jùlẹ̀ ayé lọ ọlọ́run bá lè kí ọlọ́run sọ ń jẹ́ ìdíjọ́ mi kí á ń pé ẹ̀yin màláìkà ẹfun ńlá dá tí ó gbà nílé ayé lórí ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ nítorí ilé ayé nìkan tó dojú kọ wọ́wọ́ sílẹ̀ àṣírọ́ ti nílẹ̀ káàkiri yóò sì wà nú ẹni òfò níjọ́ mi lẹ́lẹ̀ kí ni ń jẹ́ òfò kí ni ìṣòwò sọ́ọ̀tì shortage níjẹ́ kòsùrà الخسارة ولا lè إن fi iná بخسر àlàbí kòsẹ̀ kì í pé èyàn ò ṣe wàhálà òfin ó ṣe wàhálà yọ dààmú ó tún wá sóbò shortage ọba lórí ẹ̀ ẹ̀sán tó rò kó òun ò rí kò ní rí nǹkan kan sọ àkóńbẹ́ o torí ẹ̀ jẹ́ pé agbọ́dọ̀ ṣọ́ra fún abala yẹn kí rìyáwó yẹn kọ́mọ̀ gbé adé bí títẹ̀ rẹ̀ ọ tó yányá abala kejì yẹn náà káì sọ́ra fún ìjọ ọmọ bá tẹ́ta bá ń ti lọ́wọ́ tí ọmọ bá ti jẹ́ àdíṣò wá nu musnad imam ahmed albani sọ yí pé àdíṣò wà sọ̀híù ní nínú jẹ́ aljami ṣọ̀dúr wa ziyadatu oní ọ̀rọ̀ látọ̀bí sí ọlọ́sọ̀lọ́lá àdìwọ̀sọ́lámù yọ sọ pé inna akhwafa ma akhafu alaykum shirkal asghar ìtí wọn máa bẹ̀rù fún yí jù ní ẹbọ kékeré <laughs> uslubul ẹbọ ńlá ó jẹbọ kékeré lọ òjíṣẹ́ wa lọ́n sọ pé bẹ̀rù fún jù kékeré kí tí bẹ̀rù ẹ̀bọ́n ńlá tí ò jẹ́ fún ní bẹ̀rù fún àlèhùmọ̀ rẹ̀ jù ó ti mọ̀ pé ẹni tó bá jẹ́ àlèhùmọ̀ ń tòótọ́ kò ní lọ bí ẹ̀bọ́n ńlá ṣùgbọ́n ibi táwọn àmì àwọn kéékèèké ó ti mọ rìn sí la tí ó ti mọ bá tẹ́ ẹ̀jẹ̀ tí ò sì ní mọ̀ lójú òjìṣẹ́ lọ́sọ̀ sọ́lá sọ pé inna akhwafa ma akhafu alaykum àwọn tàbí wá sẹ́ pé èwo alẹ́bọ kékeré o irú nǹkan pọ̀ kékeré ó ní náà ni àríyá àfihàn sí àrí mi sí àgbọ́ mi alẹ́ àwò ó ní yàkúlù Allahu ta'ala yawmal qiyamati idha jaza an-nas bi a'malihim ọlọ́ọ̀jú ọlọ́ọ̀sọ̀ sálàmù sọ wípé ọlọ́ọ̀bà àlìkẹ́ rọ́mọ̀ sọ lẹ́yìn ìgbà tó bá sọ kálukú lẹ́sàn-án sẹ́rẹ̀ẹ́ ìgbà tí bá ń san kálukú lẹ́sàn fẹ́ ó ní ìdí àbú ìlàlẹ́dí náà kún tó ń tọrọ múnà fi dúnìá àwọn tẹ́ ń torí wọn ṣe sí àárín ni ẹ lọ bá wọn ẹ lọ gbẹ̀sán tẹ́gbà mẹ́. irun tó ń kí irun kó lè rí sẹ́ irun òṣèlú tí ó lè rò pọ̀ mùsùlùmí ni ọ́ mùsùlùmí gidi lọ́wọ́ kó jàlámẹ́ àbọ̀rùn jọ jímọ̀ lọ́lọ́ bẹ́ẹ̀ bá tún mẹ́sàn mẹ́wàá inú rẹ̀ ó bàjẹ́ kú nítorí pọ́pùsì tó fi wá ẹ̀ẹ́sẹ́ fún ọlọ́ọ̀ni ẹ máa lọ́dọ̀ àwọn ẹ̀tẹ́ torí ẹ̀sẹ̀ sí àríwé àwọn tẹ́ torí wọn náwó ẹlọ bá wọn ẹ̀kún náà torí èmi ọlọ́run mo ní ẹ̀sẹ̀ súná fọ́mọ sí àríwé lẹ́fi ṣe mo ní ẹ̀sẹ̀ wòlímọ̀ lẹ́yìn ìgbéyàwó sí àríwé lẹ́fi ṣe

ọkùnrin mọ kùránì ká dáadáa o ọlọ́wà ní fáńdòrú halitẹ́jì dúnà indahum jaza ẹ máa lọ ọ̀dọ̀ ọkẹ́ lọ bóyá rí ẹsẹ̀ gbà lọ́dọ̀ wọn ìbáwínú látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kó sọ akó ń bẹ̀ o nínú ẹgbà wa mi tí Imam Muhammadu tó gbà wá fún àdìsí yẹn àti Ibn Majah olóòjì ọlọ́run látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri lélẹ̀ olóòṣọ́ lọ́sọ̀ lọ́la àlewọ̀sán sọ pé alá ukbirukum bima wà akhwafu alaykum minal masihid dajjal ẹ̀yọ́ àjẹ́ sọ fún yín ní tó ṣe pé ó tó burú ju al-masihu lọ tẹ́lómi ọmọ mọ́ndé ilé ọmọ júlọ àárọ̀ báyìí onímọ̀ fún wọn ti kéfè ìdí òfin alẹ́ àtúndàjá ní ọmọ ìṣẹ̀lẹ̀ títí alẹ́ yóò ti di kéfè ni ẹlòmí ọwọ́ ilé tó báyìí ó tó dára ọjọ́ kejì ó ti di kéfè ni ọlọ́nkọ́ sọ àkú mẹ́. àníbi ọ̀sán ọ̀la àlè ọ̀sán wa sọ pé dàjà lè tí ìdè báyìí ṣùgbọ́n ṣé mo lè sọ an yà kú mọ̀ rọ́júlù ọ̀yúsọ̀lì ọ̀yúsọ̀ ìjínú sọ̀lá àtàwù lè máa yàrá ní nẹ́tọ́rì rọ́júlì bí kẹ́lọ̀mí ó dìde tó lòun kírun yọ wà kí dáadáa á yọ pẹ̀ ní òru yọ pẹ̀ ń rúkú yọ pẹ̀ ń borí kan rẹ̀ ó jẹ́ pé àníyàn rẹ̀ ni pé ẹnìkan bẹ́ẹ̀ sòsì ọ̀fẹ́ kórìí àlẹ́sọ̀sán sọ pé ewu tí ń bẹ fún ẹgbẹ́ ó ewu ti dàjáàlì lọ àwọn èèyàn ya fojú rẹ̀ náà ilé ìfapè ní ẹbọ kékeré o ìmọ̀ ń batẹ́ jẹ́ téèyàn bá sì sọ́ra ó lè di ẹbọ ńlá mọ́ àyàn lọ́wọ́ kọ́lọ̀ ń kọ́ sáànù wa o ntọ́jẹ́ ọ̀ràn àyàn lórí mùsùlùmí náà ní kọ́ gbogbo ẹbọ ní gbogbo ojú gbaa tí máa Ibrahim alayhi wa àdúrà rẹ̀ tọ́lọ́ ọ̀sọ̀ pé wá jídúmú ní wábà ní ìyà anà àbùdálẹ̀ àti náà ilé ọlọ́run mọ́sá gbémi dènà àtàwọn ọmọ mi mẹ́jà máa sin òòṣà mọ́sá àti ilé ìkọ́wà náà ẹlẹ́ẹ̀kejì ni ẹnu tí máa ń basẹ́ jẹ́ gbogbogbò àwọn bá sọ pé ìjà kaná abudu wá ìjà kaná sẹ́yìn ìrẹ́ ọlọ́run nìkan láàmú sin tó sì ń sin lọ́n tòótọ́ ìtì máa ba ìbáàdà yẹn jẹ́ ìyá máa ta fún ọmọ bá àjá sójú kan náà nínú ẹ̀ náà ni alimánù wọlé àdá ìrègùn síse ìrègùn síse kí ń jẹ́rùgùn ó náà ni kéèyàn wà lórí ìkàlẹ̀ ó sì máa sọ àwọn dáadáa dáadáa tó ti dé fún tíyàn wà máa bàánú jẹ́ pé òkèrè ah, ọlọ́run ogun tọkùnrin fi òmìnira ti náà ní káyìí ọlọ́wọ́ bá ń sọ fún anú súratul Baqara àyà 264 ìpé ya ayú alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ nígbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ́n fi rán ànábì wa sallallahu alaihi wasallam la wọlé àdá àti kẹmọ kò nira bá ẹni tí ẹ ṣe fún àwọn èèyàn míì máa ń pèèyàn lẹ́yìn tó tọ́ lẹ́yìn tó ti ṣe dáadáa fún ọ tí èyí ṣe dandan kó o ṣe wọ́n tún á pèèyàn lẹ́yìn àbí ń bàtọ́ bá ń há owó fáwọn èèyàn lẹ́yìn kan ó ti gbà kan ó tún á fà ọ lẹ́wù lẹ́wù bá ti pẹ̀ lórí kó tó fẹ́ gbẹ lẹ́ẹ̀kejì ẹjọ́ nítorí tọ́lọ́mbà ní ìsinmi làyíká sínú ò ṣùgbọ́n èèyàn wà á wùtọ́ lọ́n mọ́la ọlọ́run tí èèyàn bá da fẹ́ pọ̀ lèyìn ó fèé ọlọ́run fẹ́ tẹ́sì èèyàn wò nu ètìbá àrètìlá àdánwò látọ̀dọ̀ ọlọ́run yẹn. a lè jẹ́ kí sọ́dáka wa a jẹ́ ọ̀bàjẹ́ pẹ̀lú ìrègùn ṣíṣe. ọlọ́run tó ń sọ fún wa ní Suratul Baqara bákan 262 aya tó ṣáájú eléyìí bí ìkejì tó ṣáájú ẹ̀ ọlọ́ni alladhina yunfiquna amwalahum fi sabilillah thumma la yutbi'una ma anfaqu mannan wala adha lahum ajruhum 'inda rabbihim wala khawfun 'alayhim wala hum yahzanun ọlọ́ni alladhina yunfiquna amwalahum fi sabilillah àwọn tí a ń ná nǹkan ní wọn tí wọ́n ń na sójú ọ̀nà tọ́lọ́m thumma la yutbi'una ma anfaqu mannan wala adha lẹ́yìn ìgbà tí a na sójú ọ̀nà tọ́lọ́m tí a wójú rí àbí ìkónira bá ẹ̀ńtà sí fún ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n máa fi ìrègùn tẹ̀lé ìnáwó wọn sójú ọ̀nà tọ́lọ́m lahum ajruhum inda rabbihim ẹ̀san wọn bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wọn tó ti tọ́jú ẹ̀ kalẹ̀ wala khawfun alayhim ìbẹ̀rù sí fún wọn nítorí tí wọ́n dojúkọ ẹ̀ ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Abu Dharr al-Ghifari ọ̀sọ̀ yìí pé òjí ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ̀ yìí pé salatatun la yukallimuhumullahu yawma al-qiyamati wa la yanzuru ilayhim wa la yuzakkihim wa lahum adhabun alim àwọn èèyàn mẹ́ta kan bẹ́ẹ̀

ó ní ìlòjísí ọlọ́run sallallahu alaihi wasallam ó tó sọ tó wí ilẹ̀ mẹ́ta wa sọ pé káàbù wà kásìrú manihum ya ọlọ́run nígbà tó sọ̀rọ̀ ni abúdárì lìgìfárí ó wá ní àwọn èèyàn wọ́n sòfò pọ̀ ti sanwó ta ni wọ́n náà rẹ̀ ọlọrun ọlọ́run ọlọrun ọlọ́run wá dáàpọ̀ àwọn alimusibilu ẹni tí ń wọ́ ṣòkòtò rẹ̀ ńlẹ̀ àbí aṣọ lédi rẹ̀ láyé ijọ́ láyé ijọ́ àti láàyè àwọn àyè míì pé ìró ni lọ náà nù àwọn Indonesia ń ṣe Malaysia ń ṣe àwọn Brunei àwọn apákan náà àwọn India ń ṣe àwọn Afghanistan náà ń ṣe bí wọ́n bá ti wọ ẹ̀wù sókè dáwọn ìyá wọn fi ṣe ìdúkùnjọ́hùn làwọn bá rú mọ́ra wọ́n sì ti jáde náà nù aṣọ ẹ̀jẹ̀ wọn nù yọ wà rẹ̀ ńlẹ̀ kọjá kókósẹ̀ tí ọmọ wọlé tí wọ́n lè máa rí pé oró wọra kò dọ́gbọ́n sí i. òsì ọba débi wípé kọ́mọ́ra ọ̀pá tó tó lọ́wọ́ a máa wọlé lọ àti pàǹtí àtẹ̀gbé gbogbo àkóbọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí wọ́n ṣòkòtò tí ṣòkòtò tiẹ̀ náà wọlé nígbà tí wà débi àbúrò ara báyìí lọ́kọ̀ọ́kọ́ bomi sínú lọ́tọ̀nà tí ó ti kí tí ó ti dínà fún pàǹtí obìnrin kan wọ́n yọ̀ǹda fún nínú ìṣẹ̀lẹ̀ Islam ikú kọ́ mọ̀ wọ aṣọ ńlẹ̀ láti fi jẹ́ kí bíbo ara rẹ̀ tó lè bá a pè é kódà àwọn bíbélì wà níbi sọ́lọ̀ láàrin ọ̀sán àti táà bá ń wọlé ọmọ ọmọ ẹ̀yìn ó ní yóò tó kàbò mí náà sí ìfẹ́ mi ìkọ́ ọmọ ọkọ̀kan mọ́ sọ́lọ̀ láàrin àwọn ìyá wa jẹ́ ń kírun jẹ́ bo ara tán náà ká tó wá sún ó ti wà jáde nílé mọ́ àmọ́ ọwọ́ jẹ́ bàbá ńlẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọ pé àlìmọ́síbílù ilẹ̀ tó ń wútọ́ lọ́wọ́ ní kàtí èèyàn kàtí ní ọ̀gbìn àlìkìyàmà ẹni tí ń wọ́ bàǹtẹ́ rẹ̀ ayẹ sọ́rí ẹni tí ń wọ́ aṣọ ìléjì rẹ̀ tí ń wọ́n lẹ̀ àti ń wọ́ ṣòkòtò ńlẹ̀ wálímọ̀ nánú ẹni tí ń sèrè gùn inú ń sàánú wa ní gbogbo ìṣẹ́jú ní gbogbo ìṣẹ́jú kò sí ẹnìkan tí ó gba àánú ọlọ́run sí lára inú àánú náà á tún wọn tún wá fa àánú pẹ̀ ẹ́ ọba tó ní ìrègùn lórí wa nìyẹn ọmọ ẹ̀dẹ́ yìí ti bá ń ṣe ìrègùn onú àwọn àánú ẹni tọ́lọ́hùn ní síjú oúnjẹ ọ̀bìlà kì í àwọn tí ò ní bá sọ̀rọ̀ wà lè mú fi sílẹ̀ àtàwọn ìgbèlè hálífìlì káàdìrì ẹni kẹta ìgbà tó fẹ́ tajà báyìí yẹn fáwọn ìjọba fẹ́ tajà báyìí ìbúra èké ní ọmọ bú lórí ìpele rọ́jà tà yóò ní wà láìpọ̀ báyìí tẹ irú nǹkan wa yóò ti ń pa ó ti mọ́ lẹ́nu ní o nínú ọjà látó ti mọ́ lẹ́nu ní o tó wà láìpọ̀ báyìí tẹ irú wa. kó lè jẹ́ pé ó ń tọ̀ kò ní calm down mọ́ ju ìyẹn lọ yọ pàpà tó wá tà níyẹn níyẹn àti tó wá tà níyẹn tó ní ọ̀gbà wà ń náà. ìyá rò pé òun gbọ̀lẹ́ dọ́ àwọn àwọn bí rí kọ́ni lọ́ọ́ rà lẹ́gbẹ̀ẹ́ òbí láti ẹ̀wà mú fẹ́ kí fẹ́ràn kó mọ sọ́ọ̀tì eh, sí ọ̀ sí ẹ̀ẹ́dẹ́rù yín bòdè olè òní ń bi ọ̀rọ̀ iná ní manan ẹni tí ń ṣèrè fún nínú tí máa bá fẹ́ jẹ́ òun ní tẹ́rìkù sọ̀lá tọ́lọ́ ọba sọ fún anú suratul Baqara àyà tó rán tàbí èdè pé hafizu ala salawati was salatil wusta wa qumu lillahi qanitin ẹ máa sọ gbogbo òun pátápátá ẹ máa tẹ́ńpẹ́lẹ́ máa hafizọ ọsọ nìyẹn hafazọ gbogbo òun láti máa kí ní gbogbo ìgbà wọ́sọ̀lá àti ìlúwùsọ̀ ah, pàtàkì jùlọ ìlú àárín gbogbo apá kan ní sọ̀lá àti làásìrì apá kan ní sọ̀lá àti ṣubúhì. ṣùgbọ́n àdìsí wa lọ́sọ̀dọ̀ bùrẹ́dà ikú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àdìsí wa ní sọ̀yí Bukhari olóòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé bákìrú bí sọ̀lá àti fàyínà nàbíyà sallallahu alaihi man taraka salatal asri habita amaluhu ẹ máa tètè kírun láti ẹ̀ bá ti tó ẹ mú màá fi palẹ̀ náà àdìsí ni àmọ́ tó lè ṣẹlẹ̀ sẹ́nìbọ̀dì bẹ́ẹ̀ náà ní tọ́ba ti lágbára ájì mọ́ fi palẹ̀ ọmọgbà tó lò láyé ẹlòmí òrùn mẹ́wàá lórí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ <laughs> láti gbàtí ruwa ìdígbọ́njú ọmọ ìkẹ́ni mi ájì ọ̀wà lẹ́yìn ìwà máa àwọn àgbàlagbà kí wọ́n tún jù mí lọ bóyá wálé ẹ̀yìn láti kò tiwọn tó yá kéèmì tó dáyé ìmọ̀ ń fò ní ìsà ń fò ní ìsà ń fò ní alẹ́yìn bàbá ájúwà alẹ́yìn owó jẹ́ ìmọ̀ ń lò pé lọ́lọ́mbá ti bọ̀ láti rí à kí ló ń ṣe ilé ayé náà a ní fẹ́ fò mẹ́ ọlọ́ájú ọlọ́ájú láti wájú tó lú ẹ lọ́dún ìgbà mélòó ìkànnù àwọn àfáwa àtẹni mímọ̀ gan ṣe ẹ̀tún káàmà ó sì làásìdẹ́ni jọ Tuesday táwọn wo àwẹ̀ lọ́ọ̀kan bá gbàwẹ̀ Thursday wọ́n sì sí ń jọ Sunday nínú àwẹ̀ ọlọ́dà kọ́ gbàbọ̀ rẹ̀ o ọlọ́nkọ́ gbàbọ̀ rẹ̀ o onígbìyànjú ni kí á gbìyànjú lórí ẹ̀sìn kan náà àwọn ni ìmọ̀ọ́mù nàkọ́ńbíyè ní gbogbo ẹ̀ ṣe sí abdulaziz so níbi sharia court wọ́n wà ní àwọn ẹjọ́ jìsì ní mọ́sálásí ẹ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe láàrin àwọn èèyàn wọ́n àti ṣe káàkiri wọ́n gba phd ní ní ní ní university of Ibadan kọ́lọ́n dá kó gbàbọ̀ wọn o kọ́lọ́n kó kó wọn kó mọ́ àwọn ẹni rí o ètò yẹn fi ilẹ̀ kọ́lọ́n dá kúmọ́jọ bàjẹ́ o wọ́n ní ìyàwó wọn lọ́mọ kọ́lọ́n dá kúmọ́ sáà wọn o ìyàwó wọn méjì náà wà nù mọ́tò ọmọ kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amẹ́kẹta ń zuwa lọ sí tùdí ìdáná so kọ́lọ̀ kó fún ọ lálàáfíà kọ́lọ̀ jẹ́ wọ́n yè bọ́ ọ̀là àti tòwé láàánú rẹ̀ ilé ayé ètè tí èèyàn máa wà mọ́yà lọ́wọ́ láti lọ nígbàbá ló wọ ájì tètè lọ ájì ní ilé mẹ́gbẹ̀ẹ́ tó fi lọ́dọ̀ ọlọ́run tó wà kóhùn lọ sínú kòtò ní àwọn tó bá wà láyé wọn ń na wọn tó wà lè ó ní jẹ́jẹ́ tó kórìí tó kórìí àjùsọ bá wà láyé ìyó tó wá ná nínú owó mu àbí ẹ̀kọ́ ni ẹnìkan béèrè pẹ́sàn lọ́wọ́ mi ní àti ọ̀yọ́ lólòdìbò àríra àmọ́ra ọmọ ìgbà fóònù náà ni lórí ogún pínpín nǹkan nǹkan wọ́n á sọ̀làyé bẹ́ẹ̀ ti pé bẹ́ẹ̀ ti pé bẹ́ẹ̀ ti pín rèé o ọ̀dọ̀ ìyàwó kan èyí kọ́ wọ́n jẹ́ pé yóò tún wá lọ lọ́kọ yóò tún àjọ wọ́n tún àjọ lọ́mọ ẹgbẹ́ rẹ̀ mo ní ìyàn wà nù táwọn àfá àti sọ́nù tí a ẹn tó fi pé tọba wò wò wò báyìí ò lè fún lépìnlẹ̀ láti òjò ní lépìnlẹ̀ ò lè fún náírà 5 náírà láti lẹ́yìn ìsìn àbí kó pé jù lówó wa ẹni tó ń tọ́ bá wò wá ò ní fún five naira ó lè jẹ́ kó ní òtún máa ṣí àánú dúkìá rẹ̀ pọ̀ mọ́ ìyàwó rẹ̀ ojú pé kí eléyàn gbọ́dọ̀ fi wọlé ayé onígbogbo ìtẹ́ ní ọ̀rọ̀ ti nínú kí sọ̀rọ̀ ṣẹ̀ríà ntọ́ba lẹ́tọ̀ọ́ sí ọ lẹ́tọ̀ọ́ sí ẹ̀ máa yé ń péńté ni tó fi dì máa ń wọ̀n náà nù ọlọ́njẹ́ àrùlà òṣìṣẹ́ ọlọ́run sọ́lá láàrin wàsán fẹ́ pé máa ń tara kàṣọlá àtàlà àṣírí hábìtọ̀ àmọ́lù ẹ̀yìn yòówù tó bá fi irun sọ̀lá àtàlà àṣírí lẹ̀ iṣẹ́ rẹ̀ bàjẹ́ ni a sọ pé máa fi sọ̀lá àtàlà àṣírí lẹ̀ máa máa máa pàṣẹ láìkí ìmọ̀ ń bàṣẹ jẹ́ gbogbo tí ọba tẹ wa jẹ́ ọlọ́mọdé àṣẹ o ìta bá ti kọ́lọ́n ṣe àmójúkò fún wa o ọlá àti sọ̀rọ̀ láàánú rẹ̀ bẹ̀lá dùn sí insha